Ifá pé ẹni tí ó dá ogbè ìrosùn tí à ń pè ní ogbè ìmósùn tàbí ogbè ìrọ̀rùn pé kí ó rúbọ kí ó lè bímọ lọ́pọ̀lọpọ̀ ẹ gbọ́ bí Ifá ti wí mo rú wẹ́rẹ́ mo tú wẹ́rẹ́ a dífá fún Ọ̀ṣun gàgàgá tí ń sunkún póun ò bímọ Ọ̀ṣun tí Ifá ń sọ yìí obìnrin ni ní ayé àtijọ́ ojú ọmọ ń pọn ló bá mú èjì kún ẹ̀ta ló gba oko awo lọ ǹjẹ́ ó lè bímọ ló dá Ifá sí wọ́n ní yóò bímọ ẹbọ ni kó rú wọ́n yàn án lẹ́bọ ó rúbọ kò pẹ́ Ọ̀ṣun bẹ̀rẹ̀ sí ní bímọ ó sì di ọlọ́mọ púpọ̀ ẹnu tó yà kò tó orin awo ló bọ́ sí lẹ́nu ó ní mo rú wẹ́rẹ́ mo tú wẹ́rẹ́ ọ̀ṣun gàgàgà ló bímọ báwọn yìí mo rú wẹ́rẹ́ mo tú wẹ́rẹ́. Ifá declares that the person who received the Odu Ogbe Rosun also called Ogbe Mosun or Ogbe Rorun should offer a sacrifice in order to conceive many children. Listen to what Ifa said. I made a small offering. I performed a small ritual. This was the Ifa cast for Oshun Gagagawu was crying, saying she wanted to have children. The Oshun referred to by Ifa here is a woman in the world. She longed to have children. Her attempts to conceive had been unsuccessful. She then saw the help of a Babalawo diviner asking for a solution to her infertility. A divination was cast, and it was revealed that she would conceive, but only if she made the prescribed sacrifice. The sacrifice was specified, and she made the offering. Not long after, Oshun began to conceive and eventually became a mother of many children. Overjoyed, she sang praises to the Babalawo, saying, I made a small offering. I performed a small ritual. Oshun Gagaga has now given birth to many children. I made a small offering. I performed a small ritual.